الحمد لله الذي جعل المسلمين خير أمة والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحابه الخيرة adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà ni ọba tí ó ṣe àwa mùsùlùmí ní ìjọ tí ó lóore jù nínú gbogbo àwọn ìjọ tí ọlọ́run bá dá wassalatu wassalamu ala nabiyina muhammad àwọn bẹ̀rẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kọlọmọ́yọ èmì àti ọlọ́mọ́yọ wá kónú àwọn ìjọ náà ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọba òjíṣẹ́ ọlọ́run òun náà lànàbíwá muhammad kọba àwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ nígbà afẹ́ bá ní sọ̀rọ̀ ní àárọ̀ yìí ọ̀rọ̀ kan tó pàtàkì nínú ìgbésẹ̀ ayé wa ni tó jẹ́ ìbádẹ̀tún min al-ibadati adh-dhahira ó wà nínú àwọn ẹ̀sìn tí Ọlọ́run bá pa wá láṣẹ ká máa ṣe yataghafalu anha aktharu an-nas àmọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn lé ní àṣetáni síjú wa kó ń bẹ̀ nítorí pé ó rí pé àwọn oore àti dáadáa àtàwọn iṣẹ́ ládàá kan ni táà fura wa ń bọ́ mọ́ wa lọ́wọ́ orí ń bọ́ fọ́pọ̀lọpọ̀ wa lábala ìbádà náà ìbádà yìí òun náà ni al'amalu al-khairi al'amalu al-khairi òun náà ni iṣẹ́ àánú iṣẹ́ àánú iṣẹ́ ká máa ṣàánú àwọn èèyàn ni wọ́n pè ní charity ahamiyyatu al'amal al وأنواعه وفوائده kí ni pàtàkì iṣẹ́ olóore kí láwọn ìran mélòó láwọn iṣẹ́ olóore pín sí àwọn àǹfààní wo ló wà ń bẹ̀ fẹ́ni tá ń ṣe lóore àtẹni tí ń ṣèyàn lóore ẹ̀yọ́ màá mi nínú na wa nàwọ́ Allahu al-ibadati ọlọ́run fọ́lára rẹ̀ ó ṣe àwọn ìjọsìn ó ṣe ní ìran ìran oríṣiríṣi àwọn ìjọsìn kan bẹ tọ́jẹ́ pé ẹ̀mí là fi ṣe òun náà ni kọ gbọ́ lọ́n gbọ́ kọ gbára lọ́lọ́n bọ́ bá ṣe pọ̀ tó ló sì gbà ládá tó àwọn ìjọsìn kan bẹ tọ́jẹ́ pé eríkèríkè ara láàmà fi ṣe ní ká kírun ká máa gbààwẹ̀ ká máa tawaf àwọn ìjọsìn kan bẹ tọ́jẹ́ pé ọlọ́wọ́n bá Allah ó fi síbi owó ká máa náwó ká máa rọ́jú sí sàárà gbogbo ẹ̀ pátápátá náà ni wọ́n ń pè ní iṣẹ́ olóore ọlọ́run ni a kírun ọlọ́run ni a gbààwẹ̀ ọlọ́run ni a yọ zaka zaka yẹn ẹ̀sìn ni ẹni tó wo rẹ̀ ẹni tí sàkọ̀ bá wá wọ́wọ́ tiẹ̀ òun máa ṣe sàárà àmọ́kábùyàn lówó ọlọ́run ya òkú ẹ̀sìn kan ó yà sọ́tọ̀ nínú òpó márùn-ún kó mú owó kọ̀dẹ̀ mọ́ ẹni tí ọbọ̀ ṣiṣẹ́ ibẹ́ kóhun náà lè gbígbèsè ayọ̀rọ̀ nítorí pé ọlọ́run mọ̀ pé bí sàkáàtì ọba sínú àwọn òpó yẹn òpó mẹ́rẹ̀ẹ̀rin ní ọ̀padà wò tàbádẹ̀ wo àwùjọ wa lé ní jama ẹ̀rí pé àwọn èèyàn ìmánì ìmánì ìmánì tí ọlọ́run bá sẹ́kù fún àyíkọ́ lọ́mọ́ gbà wá fẹ́ni kọ̀ọ̀kan wa nígbà tí ìdààmú ayé dé bẹ́lòmíì ìmánì ti lọ àwọn yẹn kan fẹ́rí kalẹ̀ ní o àwọn yẹn nígbàgbọ́ illa ma rahimallah látara ìdààmú ayé ìmáni lọ látara ìdààmú ayé kò kírun èyí tó lọ́n kí náà kò rí kí látara ìdààmú ayé kò ráwẹ̀ gbà látara ìdààmú ayé kò rí ájú lọ al-amal charity ahamiyatuhu ọwọ́ very important nínú gbéṣẹ́ ayáwà mùsùlùmí yàúdù náfòhù ìlàlfàrídì wàlmùdítàmáì wàlúsra àǹfààní rẹ̀ ó máa bá ẹni tí ń ṣe àǹfààní rẹ̀ ó máa bá mùsùlùmí lọ́kọ̀ọ̀kan individually àǹfààní charity ó máa bá àwùjọ àwùjọ tí charity bá wà ń bẹ̀ àwùjọ náà wọ́n máa gbégbéṣẹ́ ayá àlàáfíà ẹni tọ́lọ́wọ́n bá aláàbá bùkún tọ́lọ́wọ́n bù sọ́dọ̀ rẹ̀ tí bá ń rọ́jú yọ tí ń ṣe sàárà tí ń tọrẹ tí ń fa àwọn èèyàn kú nínú ìṣòro ayé ayé tí ẹ náà mọ̀ sí ni ọ̀tá ò lè lé ọ̀tá ò ní bá ẹni tó bá kalẹ̀ pé wọ́n àwọn èèyàn bá mọ̀ rán àwọn èèyàn tó òun náà nígbà tó dé pé òpó ọ̀sẹ̀ ni sọ fún ni nínú ẹni zaka nínú ẹni sàárà kí wá ṣe owó nìkan là á fi ṣàánú nígbà míì èyàn máa fi mọ̀ràn èyàn máa fi ń ṣàánú àwọn èèyàn ẹlòmí àdáàlú ala al-khayri kafa'ilihi ànábì lẹ́lòmí ọlọ́run ṣàánú ẹ̀dẹ́ bíi pé kò ní yóò kàn tọ́ka àyàn náà ni pé ẹlòmí báyìí ẹ rí ẹ sì débẹ̀ lóòótọ́ èyàn sì rí ẹni tó fún wọn lọ́hùn yẹn àtẹni tó tọ́ka ànábì ní bákan náà àmọ́ yín bọ̀ pé ẹnìkan sì ó sì pé onítọ̀hún lóòótọ́ onítọ̀hún sì ní bàbá ìmọ̀ wọ́rì àti fún oníṣẹ́ gbogbo ìgbà tó ń tọ̀hún bá ń jẹ oúnjẹ rọrùn tí ń gbádùn táyé rẹ nítumà wọ́n máa ń fẹ́ni tó sànú ẹ̀ ní ládá ẹni tọ́ka náà dèrè ládá tó wọ́n bù fẹ́ni tó sànú ẹ̀ ní wọ́n fòun náà ọ̀wá ni tó gbé kalẹ̀ òtún lè júwe ọdún ọlá láti sọ fáwọn èèyàn pé oríire ń bẹ̀m̀bẹ̀ tẹ̀ bá débẹ̀ yìí náà sóríire ó nira fún mùsùlùmí mi kọ̀gbọ́n tó ń wá sí láyé nínú tó lọ́wọ́ Allah torí ẹ̀ dáwa tó fi dáwa sílẹ̀ ayé yìí ọ̀dà wa káwá kírun káwá gbààwẹ̀ ọ̀dà wa káwá sin òun nínú ẹ̀sìn tó lọ́wọ́ torí ẹ̀ dáwa òun náà al-amalul khairi òun náà ní charity ká gbéra wa kalẹ̀ lẹ́ni tí ó máa ṣàánú àwọn èèyàn tí ó máa ràn àwọn èèyàn lọ́wọ́ al khairi kí ni wọ́n pè bẹ́ẹ̀ gan kullu juhdin yaqumu bihi al-muslimu ya'udu naf'uhu 'ala al wọ́n ní gbogbo gbìyànjú kìràkìtà tẹ́yìn bá lágbára láti ṣe wọ́n náà wòye tí pàdé bá ká tó lè ṣe kò ò fún ní potential ti tẹ̀ kò sẹ́ni tọ́lọ́wọ́ bá ò fún ní nǹkan tó lè fi wúlò fún mọ̀lẹ́bí ádámà wọ́n náà wá wo rẹ̀ ni mo lè ṣe wọ́n ní gbogbo muslim nítorí ń ṣe yẹn oníwọ̀n pè ní al'amalu alkhairi lẹ́yìn náà àǹfààní tí àwùjọ jẹ níbẹ̀ kìí sàǹfààní kékeré nígbà tó bá rọrùn fún wọ tọrọrùn fún wọ tọrọrùn fún wọ tọrọrùn fún tọ̀hún náà ní a máa gbégbé sí ayé àlàáfíà lẹ́nìí lẹ́yìn tàà ní tara wa ọ̀pọ̀lọpọ̀ àdánwò ti bá àwọn èèyàn látara yìí máa pa àwọn èèyàn ti ká má dìde sọ́rọ̀ wọn àwọn èèyàn jẹ gbèsè wọ́n pokùn so ọrịa àwọn èèyàn ọ̀rẹ́ ni tí ó rògùn fún wọn wọ́n ń gbé nǹkan jẹ àwọn èèyàn lè ní jama wọ́n ń bẹ ní ayé gbogbo tí ó ní bùkátà sí nínú ayé rẹ̀ nígbà míì ó lè ọ̀rọ̀ lọ láàrin àwọn àlùmọ̀ tí wọ́n lé lẹ́gbẹ̀rún ládùúgbò wọn ó sì ronú ronú ó sì kú lérí ẹ̀ àní charity ká gbìyànjú pé kó tó wá kan mọ́sálásí àti súrìtì yín àtàwùjọ yín ìwọ gan fún rẹ̀ gbéra kalẹ̀ pé ìwọ gangan ni mùdírù mùdírù maktab al-amal al-khairi ìwé mi gangan ni md ọ́fíìsì láti mọ̀ sí charity charity office ọ wà sọ fún ìyàwó ẹ̀ pé wọ́n ní igbákejì mi àwọn ọmọ mi náà bá mi ṣiṣẹ́ ìtọ́lọ̀ bá fún ọlágbára lọ́sẹ̀ lóṣù lójúmọ́ ẹgbìyànjú kẹ́ ẹ̀ ń wúlò fọ́mọ nẹ́bí ádámà látara tọ́lọ̀ ọba aláàtọ́ bá bù fún yìí ọkàn sáré lé ní jama ìlara wa pọ̀ rẹpẹtẹ nígbà tó jẹ́ pé ọ̀dọ̀ àwọn tí wọ́n ní ìkẹyìn ó fi púpọ̀ sọ́dọ̀ àwọn nǹkan ju àwọn nǹkan lọ ìbínú wọn ṣẹlẹ̀ láàrin ara wa albagdọ́ ọ̀làdáwà látara ìyà ìṣẹ́ látara wàhálà ìdààmú ẹlòmí ṣiṣẹ́ ń ṣiṣẹ́ lóòtọ́ gbogbo iṣẹ́ tí ń ṣe jàmá ọ̀ká oúnjẹ tí ó jẹ lóṣù yóò sì wá sanwó lé yóò sanwó ọmọ tí ń lọ skúù àti sọ àwọn àárẹ̀ pàjáwìrì tí máa ń bẹ́ni ẹlòmí tán bá sáàrẹ̀ ní fámílì wọn àṣírí wọn ti tó torí tí ń wọlé gan ọ̀ká oúnjẹ ká tó wá pé owó ògùn àwọn èèyàn bẹ̀lọ́ spíṣàs káàkiri tí nǹkan kékeré lọ́lọ́run fi sábà bí ikú wọn àwọn kan kéékèèké àwọn èèyàn bẹ̀lọ́gbẹ̀ wọn tọ́jẹ́ kó ń kàn bẹ́ẹ̀bẹ́ẹ̀ ni ìtí ó tí olómi jáde kò ju 5,000 lọ ẹlòmí 10,000 rà ní ó gbé jáde wọ́n sì gbàgbé ẹ̀sẹ̀ wọn yóò sì lógún ọdún mẹ́ èyàn máa ń wá iṣẹ́ rẹ ní o kìí ṣe pé iṣẹ́ rẹ ní ọmọ wáyàn iṣẹ́ ẹbú ní máa wáyàn káàkiri ní ọmọ wá ṣe ṣe ṣe àmọ́ṣẹ́ rẹ ìwọ lọ́wọ́ wà fún rẹ ó lè kéré tí bó ṣe máa ṣe al-amalu al-khairi Allah subhanahu wa ta'ala nígbà tó dá àwa ìjọ ànábì Muhammad sallallahu alaihi wasallam ọdá wa tán ó sọ tíra tó dá kalẹ̀ fún wa ó wá fi òjíṣẹ́ tó dá ó fi ránṣẹ́ sí wa ó ní kọ́kọ́ wa òun náà lànàgbà Muhammad sallallahu alaihi wasallam àkọ́kọ́ ayà tí ọlọ́wọ́n bá aláàfin sọ fún wa wípé àwa ládájú charity yìí àwa láṣe ìlú tó bá yẹ àwa látúnṣe àdúgbò tí ọ̀dá yẹn àwa láwọ̀ àbáyọ inú ẹbí tọ́jẹ́ pé gbogbo olójútú yẹn àwa tajẹ́ muslim tajẹ́ alùsùn náà ń bẹ̀ àwa wa ó gbèrè ìkalẹ̀ pọ̀ fẹ́ wúlò fọmọ náàbí adama ó sì wàhálà wọ́dà mú o àmọ́ ọlọ́lẹ̀ sinmi lọ́dọ̀ ọlọ́njọ́ alkiyama ni a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní kuntum khayra umma ọlọ́wọ́n bá ní ẹ̀yin lè dájú ẹ̀yin jọ annabi sallallahu alaihi wasallam ukhrijat linnas ẹ̀yin lámújáde fáwọn èèyàn lápèjúwe dáadáa ta'muruna máa ẹ̀yin lẹ́ẹ̀mọ́ pàṣẹ dáadáa ẹjá ṣe dáadáa ẹjá ṣe dáadáa ẹ̀gbọ́n àbúrò mi ẹjá ṣe dáadáa ẹjá ara àwọn èèyàn lọ́wọ́ ọlọ́run lẹ́yìn mùsùlùmí nìkan lẹ́yìn nílò rí yẹn tọ́ba lẹ́lẹ́mí dé ṣe mùsùlùmí ní ìtọ́pọ̀ jù tọ́ba lọ́run ṣe dáadáa kan fún ọ wọ́n fẹ́ dọ́gbọ́n rí nǹkan kan bẹ̀ tí ó ní kó mú tí ọba ti ní islam ọlọ́wọ́n bá ní òun ní pàṣẹ dáadáa ẹ̀yin lẹ́ẹ̀ma pàṣẹ dáadáa nínú dáadáa tọ́lọ́wọ́n bá Allah tó fi ròyìn wa pé a mọ̀ fánká òun náà ni al'amalu alkhairi charity kí là ń ṣe lé ayé tí yàn bá ti charity kí lè yẹn ń ṣe lé ayé ó wúlò fọ́lọ́wọ́n wúlò fáwọn ẹ̀dá ọlọ́run anábìnrin khairun nas man yanfa'un nas ẹni tí ó lóore jù láàrin òun náà lẹni tí àwọn yẹn jàǹfààní lára òwúlò fún rẹ òwúlò fẹ́ bí òwúlò fara òwúlò fọ́ rẹ òwúlò síríìtì yín wọ́n ti pa ọ́ tì ife òwúlò láàrin ìlú ọlọ́sìn kẹ́ ọ wọ́n náà ní nǹkan kan tó lè fi contribute sí humanity and insaniya ọwọ́ adákẹ́ orí nǹkan kan ṣe ọlọ́ọ̀bá láwọn tá a jẹ́ àlùmọ́ nabi Muhammad sallallahu alaihi wa sallam àwa ládáa jù àwa ni wọ́n gbé jáde látòjúwe fáwọn èèyàn role model táwọn èèyàn ọmọ akọ́ṣe wa níbi maruf níbi dáadáa nínú dáadáa onáni al-amalu khairi ọlọ́ni yá ayé alladhina amanu ọlọ́run ni mo pè yẹn olùgbàgbọ́ òdodo erika o ẹ máa tẹ̀fẹ́ mi ọlọ́run ẹ máa rúkú wasjudu ẹ máa fẹ́rí kalẹ̀ wa'budu rabbakum ẹ máa sin mi ọlọ́run ọba ní gbogbo ìgbà waf'alul khair waf'alul khair ẹ máa ṣe dáadáa ẹ máa ṣe eré má jẹ́ igi wọ́rọ́kọ́ tí ń da àrò tí ń dàrò láàmú má jẹ́ irinṣẹ́ bú fẹ́nìkan lérí ilẹ̀ ọlọ́run ipe bọ́dà yẹn bàbá yẹn àfá yẹn bẹba súnmọ́ àdánwò bá yẹn o ọlọ́run bá ní wọ́n fọ́ alùlù khayra ọlọ́run bá ní ẹ máa ṣe dáadáa ẹgbẹ́ra yín kalẹ̀ léèyàn dáadáa gbogbo èèyàn tó bá bá yín lò dáadáa ní orí lára yín la'allakum tuflihun kẹ́lẹ̀ bá jèrè láyé kẹ́lẹ̀ bá jèrè lọ́run pàṣẹ al'amalu alkhairi ipé dáadáa ní ká máa ṣe gbogbo tó bá mọ̀ ní dáadáa tó lè fi sàánú ọmọlàkejì múra sí gbogbo tó bá mọ̀ ní dáadáa tó lè fi gbé ọmọ yáà rẹ̀ ga múra sí gbogbo ń tọ́bá mọ̀ ní dáadáa tó lè fi yọmọ ìyá rẹ̀ kúrò nínú ìgbèkùn òṣì ìgbèkùn àárẹ̀ ìgbèkùn wàhálà ìgbèkùn gbèsè múra sí o ọlọ́wọ́n bá ní tọ́ba yìí ṣe làálà kò tún fúnlẹ̀ hùn ọ̀fẹ́ jèrè láyé àtọ̀run ló ṣe ń ṣe ọlọ́wọ́n tó sọ ọ́nà mi ọlọ́wọ́n bá ní wálé tẹ́kùn mi kún umma ọlọ́wọ́n bá ní káwọn ìjọ dáadáa kí wọ́n mọ̀wòrán o kún ó dìde o yẹ́dí àwọn ọ̀nà ilẹ̀ lẹ́kọ́ èèrè kí wọ́n máa kọ àwọn èèyàn síbi dáadáa yẹ̀dẹ̀ òun ilẹ̀ lẹ́kọ́ yìí kí wọ́n máa kọ àwọn èèyàn síbi dáadáa ipò ẹja ṣe dáadáa ẹja ṣe dáadáa ẹja ẹjọ ṣe báyìí wọ́n máa ṣe meeting meeting lérí pé wọ́n fẹ́ ṣe dáadáa wọ́n máa ṣe conference conference lérí wọ́n fẹ́ ṣe dáadáa wọ́n da gúrùpù lẹ̀ lérí mídíà wọ́n máa para wọn láṣẹ káwọn máa ṣe dáadáa wọ́n mọ̀ yọ àwọn èèyàn kúrò nínú wàhálà ọlọ́run bá ní àwọn èèyàn dáadáa ni ọlọ́run tó sọ náà ayami ọlọ́run bá ní la khayra fi kathirin min najwahum ọlọ́run bá ní kò sí oore kankan nínú mítìn tẹ́ nídòkó ṣe mítìn ní landlord ni o mítìn ní àwọn executive ni o lọ́fíìsì ni jòkó ọlọ́ọ̀bá ní kò sí orí kankan bẹ̀ fún yín illa man amara bi sadaqa àfi tó wá dé pé nítẹ̀ nítorí ẹ̀sẹ̀ mítìn bẹ́ẹ̀ sì sí sadaqa illa man amara bi sadaqa ọlọ́ọ̀bá ní ìjòkó yín bẹ́ẹ̀ ìjòkó lẹ̀yẹn tẹ́ǹsẹ̀ mítìn ti tẹ́ẹ̀pẹ́ láyínjọ yẹn tẹ́ǹ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ yẹn kò lè sí orí ń bẹ̀ tẹ́ẹ̀ bá dìde lẹ́ni tó sì sadaqa tẹ́ẹ̀ bá dìde lẹ́ni tí ó tún àlámàrí ọmọ èèyàn kan sí lérí ìjòkóta ìjòkólẹ̀ ọlọ́nkẹ́ àwọn èèyàn o ọlọ́nkẹ́ àwọn èèyàn o táwọn mẹ́ta mẹ́rin bá jòkólẹ̀ tí wọ́n bá sọ pé àwọn fẹ́ ṣe dáadáa dìwó fámìlì kan tí wọ́n bẹ nínú ìdààmú pẹ̀lú ọlá ọlọ́run lẹ́yìn náà láwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n sì kúrò nínú ìdààmú náà bẹ́rù bá wúwo tábà ti fà kò ní wúwo mọ́ sẹ́ẹ̀rí mi ò ní tọ̀hún náà lóhun ní tọ̀hún náà lóhun ní a ní a ní a ní a àmọ́ pàtàkì ń tà ń ṣe ni a níbà ó ìbọ́lọ̀ ibi tọ́lọ̀ sọ fún anígbé la yukallifu Allahu nafsa illa wus'aha ọlọ́run ní ẹrù tọ́bá ju agbára yín lọ èmi ọlọ́run ìdí fún yín ìtumọ̀ ni pé kan ó ní àwọn ọ̀rẹ́ kan lérí whatsapp group àwọn tó wà ń bẹ̀ 250 èèyàn lọ́wọ́ ń bẹ̀ 250 lọ́wọ́ ń bẹ̀ wọ́n ti wá pinnu pé lóṣooṣù àwọn ọmọdé wá 1000 wọ́n 1000 lóṣooṣù èló ní jama 250,000 èèyàn méjìlá lọ́dún ni wọ́n ràn lọ èèyàn méjìlá lọ́dún January 250 February 250 March 250 ẹmọ kó 250,000 léyàn lọ́wọ́ tó ń tọ́ sí mòwò tọ́ ẹkó ṣe sóhun àtẹ́bí ò ti kó nínú ìdàmú 1,000 naira péré ọlọ́run aláwọ̀ sí sílẹ̀kùn àlìjánà fún wọn because of 1,000 naira ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ní gbogbo òjòkótẹ́ bá ń jòkó èmi ọlọ́run ọba ò ní bàlùbáríkà sí èmi ò sì ní fún yín ládàá kankan bẹ́ẹ̀ àfi tọ́wádé pé ilà àmọ̀nà àmọ̀ràn bẹ̀ sọ́dàkà àbí tó wá jẹ́ pé ìjòkó yẹn ẹfẹ́ sẹnìkan láàánú ni àwọn ma'arufin abẹ́fẹ́ ṣiṣẹ́ rẹ̀ kan lérí ilẹ̀ àwọn islahin bẹ́ẹ̀ nàá àbí ẹfẹ́ fi tún àárín àwọn méjì tí wọ́n ń jà bọ́yọ̀kọ àtìyàwó àbí àwọn ọ̀rẹ́ tó wá jẹ́ pé ilẹ̀ bá ń ṣe ọ̀sẹ̀ lóore ni ẹ ọlọ́ni wọ́n máa ń ọ̀sàwòfà náà tí ájẹ́rọ ní àzìmá ọlọ́run ọbẹ̀ ní àwọ ọlọ́run ẹ̀ ọlọ́run ní àwọ ọlọ́run tọ́rọ bá ti ń lo àwa ẹja máa fura sáàrin yẹn ọlọ́run bá ní àwọ ọlọ́run á fún ẹni tó òun ní ájẹ́rọ ní àzìmá á fún ní ládá tó tóbi gbogbo ẹni tí ọba ń yanjú ìṣòro àwọn èèyàn lérí ìjòkó tí wọ́n ṣe kíni tí wọ́n ń jòkó ọlọ́run á ládá lọ́rùn kí tó bá wọ́lì jẹ́nà ẹ̀yìn náà gbìyànjú ẹ máa ràwọn èèyàn lọ kìí ṣe àdìdè lóòrùn nìkan wọ́n fi wọ́lì jẹ́nà mọ̀dárùngbọ̀n sí nìkan lọ́wọ́gùn dáadáa òun nìkan tí máa gbìyàn wọ́lì jẹ́nà ṣòkòtò mi dúró mi tó yọkọ́ wà kọ̀kọ́já kókósẹ̀ iṣẹ́ àlìjẹ́nà ni òun nìkan kọ́ wọ́n sì tìláwà kòrán nìkan kọ́ èyí kìrìn wákàtí márùn nìkan kọ́ yóò láwọn sẹ́mínà tó máa ṣe ọlọ́run lòun ó fún ládá ẹni bá ń ṣe sọ́dá kọ̀ ládá tó sì tóbi lòun ó fún ló sì jẹ́ pé tí ẹ̀sìn ọba ní ìdàrúmọ̀ yàn lọ́wọ́ èyàn lè lè gbàgbọ́ yé pé al-ibadatu ismun jami'un li kulli ma yuhibbu Allahu wa yarda ní tí wọ́n pè lẹ́sìn ní gbogbo tọ́lọ́run bá pàṣẹ ká máa ṣe tó bá wa ashiruhunna bil ma'ruf ẹ bá àwọn obìnrin yìí lò ẹ má bà wọn nú jẹ́ ẹ má hàn wọ́n lè mà ìmọ̀ tẹ̀láṣẹ ọlọ́run ọba yẹn gan ìbádà ní fún ọ gbogbo tó bá ń ṣe fún ìyàwó rẹ̀ kínú rẹ̀ lè bá dùn wọ́n sì máa kọ́ nígbà tó ń kírun tó ń gbà rẹ̀ ikhwata al àwa mùsùlùmí lásì kí ni àwa la ní nígbà ọlọ́run dá gbogbo wa tán ọwọ́ àbù fún wa jura wa lọ ọmọ ọmọ sí bẹ́ẹ̀ ni o kìí sí ọpọlọ ni wọ́n fi máa ń jura ẹni lọ kìí dẹ̀ sí agbára tara ni wọ́n fi ń jura ẹni lọ kìí sì ṣe ìmà ni wọ́n máa fi ń jura ẹni lọ ọlọ́run fún rẹ̀ ní máa ń gbé ni ọba wù ú lékè ni ọba wù ú ó ní wọ́n rafa'na ba'dahum fawqa ba'din darajat ọlọ́run láwọ̀ ọlọ́run àwọn alárí ní kẹ jura yín lọ sọ́rọ̀ ẹni tó wà ń sàlẹ̀ yẹn wà ń sàlẹ̀ o ọlọ́run o tó wà lókè o ìwọ́ gbé rẹ̀ sókè o ọlọ́run ló sí òkè tẹ́yìn méjèèjì tẹ́ bá ti gbà pé lẹ̀ ń lò ẹni tó wà ń sàlẹ̀ bí ẹni tó wà lókè ẹni tó wà lókè náà àdájẹ́ ní ma rún yẹn nú sì ma ń fa ọ̀tá láàrin àwọn ọ̀rẹ́ láàrin ẹbí àdájẹ́ ma ń fa ọ̀tá láàrin àdúgbò òun gbé ọ̀fẹ́ lọ́ta ọ̀fẹ́ lọ́ta wá ń ọlọ́ta àsọ́dọ̀kọ́ charity ká sàánú wọ́n ní gbogbo tó bá ti lè wúlò fọ́mà wọ́n ó lè jẹ́ owó ó lè jẹ́ owó ó lè má jẹ́ owó ó lè jẹ́ nǹkan tó lè dowó. pọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ nígbà níbi tọ́lọ̀ ọba aláàbí ń sọ fún wa pé ká máa sàánú sádàkà lọ́lọ́run sábà máa ń tì síwájú torí pé bí èèyàn bá ti lówó ọ̀pọ̀lọpọ̀ nǹkan lèyìn lè fowó ṣe kíni lèyìn lè fowó ṣe ẹni tí ò lásán ẹni tí ò lóúnjẹ ẹni tí ò nílé ẹni tí ò ní nǹkan gùn ẹni tí ò ní bàtà tọ́ba ti lówó ti ní gbogbo ẹ̀ torí pé gbogbo àwọn tí wọ́n ní kíní yìí lọ́wọ́ tẹ̀ ti fún wọn lówó wọ́n ṣe kíní wọ́n fún yín wọ́n ta fún yín ọlọ́wọ́ba aláǹsọ́nù Qur'an ọlọ́wọ́ba ní wà áhùn dasọ́dakú ọlọ́wọ́ba ní tẹ́ẹ̀bá ń ṣe sàárà tẹ́ẹ̀bá lakum tẹ́ẹ̀bá lè tọrẹ ẹ̀bá <laughs> Allahu akbar ọlọ́run bá ní ẹ̀rí ẹbí ibi tí ó rí níbi sọ́dákọ̀ wọ́n àrùn tàṣọ́dákù bọ́ọ̀bá gbọ́ lábá ọ̀sán gbọ́ sọ́dákọ̀ <laughs> ọlọ́run bá ní bọ́ọ̀bá lè máa tọrẹ kọ́ ọmọ fáwọn èèyàn sọ́dákọ̀ khairul lakum ó rí ni tẹ́bá nítorí pé ẹ́rí òbítíbitì oore níbo nínú sàdákà ó jìrà bàbá yọ ọmọ ronú pé tani mo fẹ́ ta lọ́rẹ̀ tani mo fẹ́ sọ lórí tani mo fẹ́ numi kó lójú ẹ̀ tani mo fẹ́ sànù tọba mọ̀ tó mọ̀ tán pé sàdákà ẹ̀mí ìròní balẹ̀ ara rẹ̀ ò ní yá tọ́ọ̀bá ti sàdákà lójúmọ́ ìwọ̀lọ́lọ́rin fàṣ ọlọ́ni khairul lakum ọ̀rọ̀ àríyè bìtìbìtì oore wà á ń tàṣọ dákù tó ọba ń ṣe sọ́dọ́kà àmọ́gbàtẹ́ mà àìmà àìmà ọlọ́run ní òun wá ti jẹ́ mà báyò ẹni tí ọmọ ìgbà ọlọ́run bá tó wá ń sọ fún wa ṣé èyí tó máa ṣe di aláìmọ̀ kan bá kí ẹlẹ́mí ọkọ̀ ọba kò báyìí ah, yóò tó dá padà pé káì kò tí ìyá wọ́n ní torí pé orí tí wọ́n bá ní orí wà mí nǹkan ọlọ́run ní khairun lakum gbogbo tí èèyàn máa wálé ayé pátá ni wọ́n pè lórí wọ́n náà wáwò bó ṣe pọ̀ tó ọlọ́run bá ní gbogbo bó ṣe pọ̀ tó yẹn ń bẹ lábẹ́ sàdákà ọwọ́ ń sáré lọ́jọ́ pípẹ́ ààrẹ ń ṣe òun wá láàfíà tó bá wá láàfíà kí lọ́mọ ṣe ọmọ ti inú rẹ̀ ń bàjẹ́ ó sì ní èbìtìbìtì owó ńlé ọwá lọ fẹ́dọ̀ ọwọ́ mọ̀ sọ́dọ́kà ní tọ́bá ti sọ́dọ́kà inú rọmọdún ó náà bí ma sọ́dọ́kà ọgbọ́ bọ́bá ti dọ̀ ọ̀yàn ọlọ́ọ̀dún wọn nánú ọlọ́wọ́n ọmọ rẹ̀ òdùn ọnú sọ́dọ́kà ò tó nì tí sọ́dọ́kà bá tó ọlọ́wọ́n fún ní àwọn ọmọ tọ́wọ́ mọ̀ sínú rọmọdún gbogbo ẹ̀ táwọn láyé ìmà ìmà ọwọ́ tó fi jẹ́ pé gbogbo ẹni tí tọrẹ pátá àwọn sọ̀hábà láwọn gbọ́tàn gbogbo àwọn tó ń tọrẹ àtàwọn tó ń bẹ lásìkò àwọn àwọn ọ̀rẹ́ nìkan àjíwọ́dù min Rasulillahi sallallahu alaihi wasallam tó tọrẹ tó ànábì àwọn gbé ana sálàfì sálàfì nimi ana sunni sunni ni mi ana muslim ọwọ́ ayé ahun sálàfì rẹ̀ ò ti pé sunna rẹ̀ ò ti múnádóko ẹni ọ̀ ń tẹ̀lé tó ń tẹ̀lé bí ọ̀nà rẹ̀ kìí sáhùn ẹ rò pé àbí wọ́n fi sínú sílábọ̀sì ọ̀pọ̀lọpọ̀ bọ́dà alùsùnà àti sísà alùsùnà yí pé bàbá ti di alùsùnà o àwọn làmọ́ sí kíní làmọ́ yá ìmọ̀ ná tẹ́lẹ̀ tó wà ti dá alùsùnà kò sì ní námọ́ ah. ẹlòmí ti fowó lẹ̀ mọ́sílásì owó tó fẹ́ fún ọlọ́run náà ni wọ́n náà tún lò ní owó yẹn kó tó lọ́wọ́ ẹni tí ọ̀rọ̀ tó tó kún ní ọlọ́run tí ọmọ pẹ̀lú kún òtún ṣe tó ń tọ̀hún ní ọ̀nà ó fẹ́ bí ẹni tí ọmọ ọlọ́run tó dáa ẹni tí ń bèèrè nǹkan lọ́wọ́ ọlọ́run tó kó fáìlẹ̀ síwájú ọlọ́run kọ́lọ́run ràn lọ́wọ́ tọ́lọ́run wá ní ọlọ́run Allah subhanahu wa ta'ala ọ̀sàlàyé ọ̀rọ̀ kan nípa kíyàn máa sàánú charity ọlọ́run ní gbogbo ẹni tí ń bá ń ṣe charity gbogbo ìtọ́ bá lè nínú ọ̀rọ̀ títí ẹ̀ náà ọlọ́run wọn máa sọ́ dìrọ̀ wàláhì tàláhì thumma billahi lazi la ilaha illa huwa bó ṣe rí gẹ́lẹ́ lọ́rọ̀ wọn bá sọ ọlọ́ni gbogbo ẹni tí bá fún yàn tí bá fún yàn ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ẹgbà wàtàkọ tó sì bẹ̀rù ọlọ́run wàṣọ̀dákọ̀ bil husna tó sì gbà pé àlìjẹ́nà wà fàṣànúyà sírò líli yóò sírò ọlọ́run bá ní gbogbo gbogbo ẹni tó bá yá ahun wàṣtágná tóró a ní bùkátà sọ́lọ mọ́ dégbò tí wọ́n wà sáànú ẹni kankan ọlọ́run ti ṣe tó ń fẹ́ wákàtí àbàbí tí ó pé àlìjẹ́nà nírọ́ fásánù lílẹ̀ bá ní ọ̀rọ̀ rẹ̀ tó bá fẹ́ tó wá tó dàrú ma lọ́wọ́ fásánù lílẹ̀ òṣìrọ̀ ni kí n kò díjú <laughs> ọlọ́run wọn mọ̀ díjú ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò ní tò bọ́lọ̀ sí sọ́sùn kọ̀rọ̀ àmọ́sán ìtumọ̀ ẹni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn pọ́blẹ̀mù tá a wà ń bẹ̀ lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro lẹ́ni kọ̀ọ̀kan tá ń fèsì ẹjá fèsì ẹjá fura sí kí ni bò ní ha wa sáwọn tálíkà ìhàwó lakọ sáwọn tí ò ní ìhàwó lakọ sáwọn tí ọlọ́run bá gbà lọ́wọ́ wọn nínú àwọn àǹfààní ẹni tí ń ṣe sọ́dákọ̀ tí ó jẹ ẹni tí ń ṣe charity tí ń bùnyàn ní nǹkan òun náà ni pé sáàtù risk ọlọ́wọ̀n Allah subhanahu wa ta'ala yóò fi mẹ́wàá jàrọ ẹyọ kan tó bá ná tó bá ti ná ẹyọ kan ọlọ́wọ̀n fún ní mẹ́wàá papọ̀ owó rẹ̀ pọ̀ sí ni àbókérésì arísìkẹ̀rẹ̀ pọ̀ sí ni àbódíkù ọlọ́run ọba ní wọ́n máa àrùn fakọ́tún mi ṣe ọlọ́run ọba ní gbogbo tó bá òkè ná ó sì kó kéré tó fọwọ́ yóò kúlé fún òun ọlọ́run bó fún yín ní ìlọ́po rẹ̀ wọ̀wọ̀ kàìrò rọ́ọ̀sì pé èmi ọlọ́run ìyí fún yín tí ó pọ̀ tẹ́ bá ti ṣe kí ni tẹ́ bá ti ná ikhwata al-iman ẹ̀yọ́ miami anábì ní máa nàkọsọ́ ti sọ́dọ̀kọ́ tó mi máàlì anábì ní sọ́dọ̀kọ́ ọ̀rẹ́ kò kí di owó kú mímọ̀ jẹ́ kó wọ́pọ̀ sí náà mímọ̀ jẹ́ kó wọ́pọ̀ sí ní tọ́ bá ti fẹ́ kó wò rí ọ̀pọ̀ kárísìkì rí ọ̀pọ̀ kí ló tara bọ̀ sọ́dọ̀kọ́ wọ́n o ó lé láti o ó ronú sí bẹ́ẹ̀ ọ̀kan ọmọ sọ fún ọ pé na ọ̀kan ọmọ sọ fún ọ pé yọtọ o ẹ̀mí kan ọmọ sọ fún ọ pé bọ́gbọ́ wà ṣe bọ́gbọ́ tó lọ sọ ọ̀kan sọ pé à àsìkò lé o nígbà wàá gbé tọwọ́ ìkalẹ̀ èwo ni wọ́n náà fẹ́ jẹ ní two thousand and eh, twenty five ọdún tí ì ti dé tí ọmọ bó wọn wà láyé bó wọn ṣe láyé gbà yìí. Ah, ṣètọ́ yọ mọ̀ kọ́ láwọn ẹ̀kọ́ dáadáa títí tí wọ́n ti mọ̀ pé bàbá ti sọ́dá kọ́ àdáwò ó ṣe kíní àdáwò dé wọ́n ti mọ̀ pé bàbá ti sọ́dá kọ́ òun sí ọ̀padà ṣe kíní yọ padà wọlé wọ́n mọ̀ wá ti wá lọ sí gbogbo táà máa ṣe táà ni wọ́n ń sọ ní pé yọ pọ̀ sí anábì wá tó là mọ́lẹ̀ pé máa nàkà sọ́dí sọ̀dàkọ́ tó mi máa sọ́dàkọ́ yìí jẹ́ kówó dínkù ní máa jẹ́ kówó ṣégí ni ní máa jẹ́ kówó ọkọ̀ sí ni tàlọ́wà gbàgbọ́ nínú ọlọ́run ọba àtànábì àti àwọn èèyàn ìyàwó máa sọ fún ọ pé he he alájì oyin ọ̀tán o ọwà <laughs> ní àà ah, ajá ah, ọlọ́run ní kò ní ta wàláì kò sí bí pàrẹ bá ṣe máa ayọ́ ma yá mi ní ẹ̀sìn wa alìsìláàmù dínúlá ìsìláàmù yìí nìkan náà lẹ̀sìn ọlọ́run nínú tí ìsìláàmù gbé wá òun náà ni pé poverty elevation kárí pé a gbé òṣì kó láwùjọ ká gbé ìṣẹ́ kúrò nínú ìgbésí ayé àwọn ọmọ èèyàn ká jẹ́ kára ọ́ dé àwọn èèyàn ká ṣàánú àwọn èèyàn nínú àwọn dáadáa téèyàn ó rí téèyàn máa ń ṣe charity yóò ti fa o yẹ́dìfà Allahu biha albala gbogbo àwọn calamity problems accidents، wàhálà alẹ́ ayé ààrẹ burúkú tí ìjòkó tíyàn tí wọ́n ni wọ́n láyà àmọ́ bá ṣe máa wọ́n lọ́lọ́wọ́ bá aláà alìwàbá wàlìbàlá wàlìbùká la ilaha illallah gbogbo tí mo kàálẹ̀ yẹn calamity ọ̀tọ̀tọ̀ ni ọlọ́run ó gbé gbogbo wàhálà ayé àti ìṣòro ayé àti ìdààmú ayé ọlọ́run gbé kó fẹ́ni tí máa ń ṣe charity anábì sallallahu alaihi wasallam anábì ní sanaa'ul ma'rufi taqi masari'as su' anábì ní sàárà àtẹ̀ǹṣe yẹn ọlọ́run máa fi ń dáàbò bò yín níbi àwọn aburú ńlá kan tó fẹ́ jálù yín ni sàárà yẹn lọ́lọ́run fi dá padà ọ̀kan náà àwọn sálàfù ó ní ọgbà méjì lòun máa fẹ́ ra gba ara òun ọgbà ìsọ méjì lòun máa ń lò àdúrà wa sàdákà ọlọ́run ní bismillah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah anábìtì ní ìbá wí aburú ní síyìn tó fi darí ọlọ́run wa mú owó tó wọ́n fi jẹun sápọ̀ ọ̀tún sàárà sápọ̀ òsì òun sì ń jáde báyìí ẹni tó bá ti rí pé ní díẹ̀ ojú ọwù ọ yóò wù ọdọ̀ ńlá yóò ojú ni ojú lápá wọ́n tó ń dùn yẹnu <laughs> ẹgbúrò ní ṣe ẹ̀ wọ́n tó ń sáàdọ̀ àwọn ọmọ ọlọ́mọ ọlọ́wọ̀n ní fọ́mọ ilẹ̀ wọ́n tó ń omi báwọn obìnrin wa àwọn ìyàwó wa àwọn ọmọ wa tán bá gbọ́ yé àwọn ni wọ́n gan wọ́n ma challenge wa fi dábì ẹ̀ tí ìsì sọ́dáka ní ọ̀sẹ̀ yìí o ẹ̀ tí ìsì sọ́dáka lóṣù yìí o umùtọ́ bá lálàáfíà àwọn ma kọ́kọ́ fẹ́ dákùn ní ọ̀sẹ̀ yìí ìjà sí sọ́dáka nulẹ̀ biha alimutasodik wọ́n ní gbà míì èèyàn kan wà nílé ayé léyìí tí ń ṣẹlẹ̀ púpọ̀ sọ́pọ̀lọpọ̀ wa látara ìrònú ọ̀lá ìtàlíkà ronú ẹni tó lówó náà ronú tàlíkà ronú bí ó ṣe lówó olówó ronú bí ó ṣe ṣe kíni bí ó ṣe ní àti bí ó ṣe ní tọ́lá bí ó ṣe ní dáyẹn ẹ̀rù yẹn ó ju ti tàlíkà tí ń wówó lọ torí òun mọ̀ pé ẹ̀tọ́ bá padà sílẹ̀ wàhálà ti dé ẹnu ló ti fẹ̀ yìí ojú kan ti fẹ̀ gbogbo kan ti fẹ̀ máa lọ́wọ́ bùkátà náà ti fẹ̀ dìmáàdì ti pọ̀ ẹ̀rú mọ́ àwọn olówó gan pẹ̀lú mi bá ní ten million lákàntì sókè gbè ní pé káì ten million bóòlù wọn fẹ́ ṣe láàrin ọ̀sẹ̀ bóòlù ti fẹ́ náà tí wọ́n dọ̀rẹ́ ọdún ẹ̀ta ọ̀sẹ̀ tó dé pé ọdún kan ó sì ń donú pé ọlọ́run ṣe ọdún ní mọ̀dá wọ́n wọ̀lẹ̀kọ́ hìrò fọ́kọ̀ ìbáàdìí kò sẹ́ńdọ́lọ́wọ̀ òjù lọ nínú gbogbo dada wọ́n ní ìwọ̀n àwọn àbànújẹ́ tí ma dé báyàn ọlọ́mọ fi sọ́dáka ní ma fi fi ìdùnnú pààrọ̀ rẹ̀ fún yàn nígbà mí ọkàn fíl sáàdì pé ah, ah, gbóǹlẹ̀ ayé ìwà rí báyìí wọ́n ní tọwá ti sọ́dáka ọlọ́run ó sì fi ìdùnnú yóò fi rọ́pò ìbànújẹ́ rẹ̀ anábìlọ́sọ bẹ́ẹ̀ o anábìlọ́ gbogbo ẹni tó bá fẹ́ dọ̀bù tó ìgbélé ayé ti sún wọn àà ah, bó lọ̀rọ̀ ń lé ayé yìí ìrònú láàárọ̀ ìrònú lọ́sàn ìrònú lálẹ́ bóyá nítorí àwọn gbèsè tó jẹ àbí nítorí àwọn ìtọ́fẹ́ rà tí ò tí rírà ìtọ́fẹ́ dà tí ò tí dà àbí nítorí pé wọ́n àkankan tó wọ́n rò tí tẹ̀ ọwọ́ wọn nú bànú jẹ́ gbogbo ìgbà tínú bá ti ń bàjẹ́ ànẹ́bì rẹkọmẹ́ndì pé ìtọ́ àmọ́ ṣe ni pé lọ́lẹ̀ ewé nìkan tínú tẹ̀ náà ń bàjẹ́ ìtí ń fẹ́ ní tí ò tí ì rí nítọ́wọ́ rẹ̀ ò tí ìbà sínú rẹ̀ fi ń bàjẹ́ yẹn tó bá lágbára rẹ̀ bá wà wá fún ní nǹkan náà tí ó rẹ̀ bá ti dùn ayọ̀ wọn náà kúrò nínú ìbànújẹ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀bà ń fúnyàn lásọ nínú ilé wọn nínú ilé wọn ebi ò nípa wọn ẹni bá ń bòyàn láṣìírí ọlọ́run ọba máa ń ṣe déédé bá sì tiẹ̀ náà bá kù díẹ̀ tí ó tù ọlọ́run ṣe kíni ọlọ́run sì bá bò ó ànábì ni mọ́nà fasa àmọ́mìnì kúrìbà ẹni bá gbé wàhálà kan kú fọ́mọ ìyá rẹ̀ tí ń jólùgbàgbódodo mìkúrọ̀bì dúníyà nínú àwọn wàhálà ayé tọ́ba nafasa Allahu anhu kurbatan min kurabi yawm al-qiyamah tó bá dijọ́ al-qiyamah ta dìde ń hò níwájú ọlọ́run nínú àwọn wàhálà tó bá arákùnrin tó ṣe sàárà yẹn tí ó torí ẹ̀wọ̀ náà ọlọ́run sì fi sàárà tó ṣe tó fi gbé ìbànújẹ́ kó fọmọ ìyá rẹ̀ láyé ọlọ́run fi gbé ìbànújẹ́ tiẹ̀ náà kú òfun níjọ́ ta bá dún wájú ọlọ́run ọ̀rọ̀ sàárà yìí tó sọ̀rọ̀ ilé dájú wọn ju ọlọ́wọ́n ọba kọ́lọ́mọ́jà ní sòrò ńjọ́nà wọ́n ní gbogbo àwọn tọ́lọ́wọ́n ọba aláwọ̀ máa yọ okùn sòrò kù lọ́rùn wọn jọ àlùkìyàmà àwọn èèyàn tí wọ́n yọ okùn sòrò kù lọ́rùn àwọn èèyàn lé ayé ni anábì wọn ń tẹ̀síwájú anábì ni wọ́n mọ̀ yẹ sàrà àlàmọ́sìrì gbogbo ẹni tí bá ń ṣe ìdẹ̀kùn fẹ́ni tára ni yẹ sọ̀rọ̀ lọ́wọ́ àléhì fìdúnìyà wal akhirah ọlọ́run ó ṣe dẹ̀kùn fóun náà nílé ayé ń bí àtijọ́ àlùkìyàmà nílé ayé ń bí àtijọ́ àlùkìyàmà tọwọ́ fẹ́ kára ọmọ adìyọ́ kí lọ́mọ wákàkí ọmọ wọn dára ń nínú ìrànlájì ẹ̀dàkùn sí òsì challenge kankan lẹ̀ ah, a ní ọwọ́ èlé náà parí ẹgbà nítorí sí ní ó fi yọta rẹ̀ kú ní sọ lẹ́yìn tó wá ọlọ́wọ́ tó wá fi tó ṣe yẹ yóò fi yọ kú nínú sọ̀rọ̀ wà sátara mùsùlùmá tẹ̀síwájú tí ń bo mùsùlùmí láṣìírí sátara dúnìyà àṣírí tiẹ̀ náà ní tú láyé kò sì ní tú gbangba kìyàmà gbogbo àwọn àdéṣe yìí jama òun lànàbì fi rọ ọkàn àwọn sàhábà gbogbo àwọn ẹni retí mbẹ lórí ọlọ́run ní tí wọ́n kà ní tẹ́lẹ̀ mi ó rò pé àwọn léyìí ṣe wá ya àpà báyìí kò sí tí ò lè bùyàn bó ṣe wọn kò sí tí ò lè bùyàn kọ́lá gbàgbé ìyẹn yọ rẹ̀ nítorí pé ìtòhun ń rò tí fi ń ṣe tí ń ṣe yẹn kì í sọ̀rọ̀ ayé nìkan ọlọ́run níbẹ̀ yẹn bá ń bọ̀ àṣírí mùsùlùmí ọlọ́run ó bọ̀ àṣírí ń tọ̀hún náà láyé ń bí àṣírí tá a fẹ́ tú lọ́run tẹ́lẹ̀ ọlọ́run láàní tú mọ́ á bù síbẹ̀ yọ wà láàrin àwọn àtẹrú ẹ̀ wallahu fi auni al-abdi anábì wọn tẹ̀síwájú anábì ni ọlọ́run ọba máa dúó ní onírànlọ́wọ́ fún ẹrú kan ma kana al-abdu fi auni tí ẹrú yẹn náà bá dúó ọmọ ìyá àwọn lọ́wọ́ ọlọ́run náà wà dúó òun náà wọ́n fẹ́ kọ́lọ́ ọ̀rọ̀ lọ́wọ́ kí lọ́mọ ṣe wọ́n àwọn èèyàn lọ́wọ́ ni bó làwọn èèyàn ṣe wá wà lọ́wọ́ wá sọ́dọ̀ rẹ̀ tó ní òsì tí wọ́n fẹ́ kọ́lọ́ ni báwọn ṣe ń wojú rere rẹ ni wọ́n náà ń wojú rere àwọn ọ̀gá kan láwọn ọ̀gá yẹn náà ń wojú ọ̀gá kan láwọn tó náà ń wojú àwọn ọ̀gá kan ilẹ̀ وترك المساهمة في العمل الخيري يا باقي الخير ويا باقية الخير ojú ọ̀nà táà máa wá tọ̀ táà fi máa rí àlàámọ̀lù kàìrí ṣe iṣẹ́ eré ṣe àánú ṣe àánú charity wọ́n láwọn ọ̀nà wo láàmà fi ṣe charity alákọ̀ọ́kọ́ ìtààmù tọ̀àm ma gbìyànjú kó máa bù fáwọn èèyàn nínú oúnjẹ tó wà lọ́wọ́ rẹ̀ wàkàfà látìlẹ̀ àìtàm lẹ́yìn náà gbogbo àwọn ọmọ tí bàbá wọn ti kú fi wọ́n sínú bọ́jẹ̀tì rẹ̀ wípé ajá ọmọ ọmọ àbúrò mi tó jáde láyé yọ́mọ gbé bí o àwọn aláàrùn lọ léèwé tí jáde yunifásitì pẹ̀lú yọ̀ǹda ọlọ́ wọ́n àtàwọn ọmọ rẹ̀ ni wọ́n jẹmọ lọ bọ́bá lọ́wọ́n wá charity káàkiri dánkùn charity ni ọlọ́wọ́n ni àrọ̀ ayétà lẹ́fẹ̀ yóò kádé bòbí jì ọlọ́wọ́n bá ní ẹ̀rí àwọn nǹkan tí wọ́n ń parọ́ wípé àwọn gbọ́jọ́ alìkìyàmọ̀ gbọ́ ọlọ́run bá ní wọn gbà gbọ́ ìjọ́ alìkìyàmọ̀ náà ń pè yọ́mù dín yọ́mù dẹ̀ inú nà ọjọ́ tó lọ́wọ́ san lẹ́sàn ọjọ́ ẹ̀san ọlọ́run bá ní àwọn tí wọ́n tí wọ́n ń pè ọjọ́ nírọ́ wọn ni tí wọ́n nẹ́bí ọ̀dá wọn mọ̀ ni tí wọ́n mọ̀ wọn ni ọlọ́run ní jíjúwe fún ọ bàtà tí wọ́n máa ń pa àwọn ọmọ òrukàn tì bẹ́yà ti nínú ẹbí àbítọ̀ rẹ̀ àbítọ̀ mọ́síláṣí àbítàlù ń bà wọ́n bọ̀rọ̀ ọmọ òrukàn lọ ó sì lágbára yọ́ sọ fún gbó ohun ọ̀rá yìí fún kaba yẹn òun kò ń pa bàbá wọn ọlọ́run láwọn tí wọ́n máa ń neglect àwọn orphans ọlọ́run láwọn yẹn àràyè tán lẹ́bi kẹ́sì bòbí dín àwọn yẹn ọgbà péjú àlìkè àmà ń bọ̀ tí wọ́n bá gbà wọn bá sáré sí i wàlá yahudu alatọ̀ amìlì miskin ọlọ́wọ́ bá ní orí ẹni kejì náà tóun lọ́gbà pé jọ́ àlèkè àmọ́ ń bọ̀ òun náà ni ẹni tó ní oúnjẹ tó sì ń wu ẹni tẹ́bi ń pa nínú àwọn ọmọ èèyàn ó jẹ́ muslim ni kò jẹ́ muslim ni o ebi sì pọ́ńtọ̀ òun ó sì wò fá títí kò sì bùn jẹ ọlọ́wọ́ bá ní oúnjẹ òun kò gbà pé jọ́ àlèkè àmọ́ ń bọ̀ tó bá gbà ní ìbá sáré ṣíṣe olóore yẹn kí lọ́lọ́ sọ fún mi orphanage àti kí ni jama àti food <laughs> bàbá roko sínú mọ́tò mọ́tò ní ṣiṣẹ́ o bọ́mọ èèyàn bá jẹun kò sí tí ó ṣe lé ayé ma tára kò lè rìn kò lè rògbò kò lè sùjúdì kò lè lọ́bi kankan oúnjẹ yẹn dandan ní tọ́bá àwọn kan fẹ́ rí ojú rere ọlọ́njọ́ àlìkìyàmà mójútó kọ́ ọmọ ní oúnjẹ kó o sì mójútó àwọn ọmọ òrukàn ọlọ́ọ̀bá ni wọ́n yóò ti àyímọ́ látọ́ ala aláhùn bí i mẹ́sìkínà ọlọ́ọ̀bá aláhùn ni pé wọ́n fún àwọn mẹ́sìkín wọ́n fún wọn lóúnjẹ aláhùn irú oúnjẹ táwọn náà lè jẹ táwọn náà ma wọ́n wá fún àwọn ọmọ òrukàn lóúnjẹ Allahu akbar mẹ́sìkínà wọ́n máa fún ma tinú ẹbí tinú alátàdúgbò ti mọ́sálásí wọ́n mọ̀ fún lóúnjẹ wà sí rà wọ́n mọ̀ wá wá àwọn tí wọ́n ń bẹ nínú ẹ̀wọ̀n àbáwọn tí wọ́n ń bẹ nínú gbèkùn lóko ẹrú wọ́n lè wá bí wọ́n ṣe tú wọn lẹ̀ wọ́n mọ̀ wá bí wọ́n ṣe fún wọn lóúnjẹ tẹ̀síwájú wípé nínú àwọn charity iṣẹ́ dáadáa téèyàn máa ń tọ́ ọmọ lérí ẹ̀ tọ́wọ́ tó ń bọ̀ wá mọ́sálásí oye ìjọ tó lọ́pàá ní kó wà lọ́wọ́ rẹ̀ kí ní ojúmọ́ ní kó mú wá o àmọ́ tó bá wà lọ́wọ́ rẹ̀ kó mú 500 sápò rẹ̀ àbí 1000 àbí jù bẹ́ẹ̀ lọ kọ́ wá fọ́mọ̀ rẹ̀ náà ní 200 pé wọ́n náà mú dání kàfáyà wọ́n náà gba 100 naira Ibrahim ẹ̀fún náà 200 tẹ́ bá ti dé mọ́sálásí kẹ́ fi síbi tí wọ́n máa ń fowó sí nínú mọ́sálásí báwọn ẹni eré sí máa ń tọ́ mọ́nu sórí tó ń ṣe yẹn gbogbo àtàwọn ọmọ yẹn bá ti mọ̀ tí wọ́n sì ń lò mọ́ lọ́wọ́ gbogbo àti wọ́n bá ń ṣe é lẹ́yìn rẹ̀ ọmọ ìgbàláadá torí wọ̀lọ́kọ́ wọn wọ̀lọ́kọ́ wọn nínú tàà nẹ́bí sàrásánlá tó wá kà wípé èyàn máa ń sàánú nípasẹ̀ oníkọ̀dọ̀ òdùyún ká máa san gbèsè àwọn èèyàn tó bá jẹ gbèsè àbáwọn èèyàn tó jẹ wá ní gbèsè ọlọ́run wá dẹ̀ wá lára débi pé owó yẹn ò nítumọ̀ kankan nínú gbèsè ayé wa káṣe wàá kó nítọ̀ pé ah, lágbájá lágbájá owó yẹn wọ́n yọ̀ǹda rẹ̀ fún bọ́ bá gbà ọ̀ lẹ́ṣẹ̀ o torí wọ́n ló ní bó ṣe kó kéré tó àbí ọ̀ lẹ́ṣẹ̀ àmọ́ òwò pé aláti dẹ̀ aláti dẹ̀ ọ́ ọyọ́ 100,000 lọ́wọ́ rẹ̀ nígbàtí ń ṣiṣẹ́ wọ́n fún ní 50,000 lóṣù ó ti wá kò lẹ́nu iṣẹ́ àbíṣẹ́ bọ́lọ́wẹ̀ ọ̀padà wá ríṣẹ́ ní fifteen thousand sọmọ fún òun gangan ò tí jẹun òun gangan ò tí yó ọwá dúólé lọ́rùn ìwọ sì ní mílíọ̀nù sàn nínú àkáǹtì rẹ̀ ọwá dúólé lọ́rùn pé nínú fifteen yẹn náà bó ṣe wá one thousand máa fún mi ọmọ ọlọ́wọ́ba aláàdáwọn èèyàn ò débẹ̀ ah! I will collect my money ọ lẹ́sẹ̀ tọba gbà ọ lẹ́sẹ̀ àmọ́ ò ní gba ládá ò ní ṣe kí ni ò ní gba ládá ká máa wá àwọn èèyàn tí wọ́n jẹ gbèsè káàkiri nínú àwọn charity ni anábì sọ̀rọ̀ fáwọn sàábà ń jọkan anábì ní kánà tájìrùn yùdá inú nas yùdá inú nas anábì ní àwọn tó ti sáwájú wa ọlọ́run sọ fún òun pé arákùnrin kan olówó ní ìmọ̀ ń ṣòwò owó yẹn wá pọ̀ yàtọ̀ sí kó ṣòwò ní tó wá ń yá àwọn èèyàn lówó ní tí ń fòun náà ṣòwò síwájú ọlọ́run láì gbèlé lérí ẹ̀ yùdá yínú nas ní ma yá àwọn èèyàn ní bẹ́yìn fàyíza ara mọ́ṣẹ̀rá kọ́ọ̀lá lè fìtìyà nìyí tọ́bá wá rí àwọn kan tí wọ́n ti yáwó lọ́wọ́ rẹ̀ tó jẹ́ pé ó rí pé àwọn eléyà dánwò ti bá wọn wọn lè sanwó yìí máa yóò wá sọ fáwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ pé tí lágbájá bá ti wá bí àbọ́kọjá ẹ bá mi sọ fún pé tàjáwọ́sùnà ọyẹ́ ń pa wọ́n láṣẹ pé tàjáwọ́sùn ánìwò ẹ fojú fowó rẹ̀ ẹ pa gbèsè rẹ̀ rẹ̀ nínú ìwé ẹ láti fojú fo gbèsè rẹ̀ la'allallaha an yatajáwọ́sùn ánà bọ́yọ́ bá aláàlẹ́ fojú fo àwọn àṣìṣe tiwa náà lọ́rùn anábì ni ma ń pàṣẹ bẹ́ẹ̀ fáwọn ọmọ ṣẹ́ rẹ̀ ìgbẹ́ ni ti rí pé ìgbà ti yí mọ́lẹ̀ kò lè rówó ẹ̀ẹ́kà jù sínú ni ẹ sọ fún pa ti parẹ́ o anábì náà sọ fáwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ ipé ìtẹ́ẹ̀mà ṣe nìyẹn o fàtàjá wasallahu anhu ọlọ́run sì ń sọ̀rọ̀ lókè yìí pé ẹrú yẹn bàbá gbogbo àṣìṣe rẹ̀ ti wa àwa náà ti parẹ́ gbogbo tí yìí ò fi ní jìyà lọ́rùn jama òun náà ni kán pẹ̀ ẹ̀sẹ̀ yàn rẹ̀ nínú tí fi ń pẹ̀sẹ̀ rẹ̀ òun náà ni almọ́ọ̀sẹ̀r èèyàn tí gbèsè ti dá tọwá yọ̀ǹda rẹ̀ fún especially àwọn tí wọ́n bá ní pọ́blẹ́mù ilé wọ́n bá jẹ gbèsè ilé gbogbo àwọn tajẹ́ láńlọ́dù ẹjá máa ṣàánú ẹ̀dàkùn ẹjá máa ṣàánú ẹlòmí ọgbówó lé yọ gba agreement àwọn abèrè pé agreement lérí ìkínlẹ̀ agiri lé lérí tó fi gbowó yẹn yóò lọ wọ̀n mọ́ wọ́n ni ọ́nọ́mà wọ́n ti ń gbà rẹ̀ ẹ̀ ogbó lọ́wọ́ yàn o lè sọ fún pé in tó ṣe tí mo fi gbowó lọ́wọ́ ẹ̀ ní tí ń fún ọ lẹ́yìn gbàmọ́ ti gbowó rìn mùsùlùmí ṣeun bọ́bá fi lé rẹ́ǹtì iye báyìí mọ́ fẹ́ rẹ́ǹtì káwàì àmọ́kọ́ mọ́ asásábẹ̀ ẹ̀rọ agreement ẹgbẹ́ commission àtàwọn agent tán dàmú káàkì ẹgbẹ́ àwọn náà ń ṣe wàhálà kan tó rílé nígbà mẹ́gbẹ́ wọ́n ní kó wọ́ wọ́n tún wá mí ẹ̀yìn àwọn yẹn ṣiṣẹ́ nù áfà àwọn olówó ṣẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́wà lẹ́wọ̀n ẹ̀dàkùn torí 10,000 pé twenty thousand thirty thousand fifty thousand òun ló di ẹlòmíì mọ́lẹ̀ tí òjò láyè bọ́kù nínú oko ẹ̀wọ̀n nínú àwọn iṣẹ́ olóore tẹ́yìn bá ní owó lọ́wọ́ bìnà olùmọ̀sáàjì òun náà ní kọ́ ọmọkọ́ mọ́sálásí káàkiri ilé tó ń kọ́ káàkiri ní ìwọ kọ́ padà gbé bẹ́ẹ̀ ibi tó lọ lè gbé lọ́rùn òní mọ́sálásí anábì ní ma ń bá na masjid alìlá ẹni bá kọ́ mọ́sálásí lérí ilẹ̀ ọlọ́run ka mọ́ fún aṣí kọ̀tọ̀ tí ó di dédé ilé ẹyẹ lọ ibi tẹ́yẹ ma ń bà sí ẹmọ ẹyẹ ẹ̀rì yóò fi koríko yóò fi ṣẹlẹ̀ ó ṣe kékeré ma ń èyàn wá kọ́ mọ́sálásí kọ́lá kò jù bẹ́ẹ̀ lọ àwọn àṣùgbára àbótú kéré jù bẹ́ẹ̀ lọ wọ́n dẹ̀ pé pọ́ṣọ̀ tí wọ́n náà nínú mọ́sálásí ẹnu ọ̀bá tí wò rẹ̀ ká tàbá válù owó rẹ̀ yẹn kò ní dédé ibi tẹ́yẹ lè bàlé lọ nínú mọ́sálásí bàdá ńlá òlàwó bẹ́ tánfìlì jánà ọlọ́run ọkọ̀ ilé ńlá fún láti jánà àwọn ń kọ́lé láyé ò níbi tó dìísí lọ́hun àwọn olówó wa wọn ọ̀rá àwọn àfáà bá wọn sọ̀rọ̀ àwọn mí sì ń gbọ́ wọn ọ̀rẹ́dẹ̀ àti tẹ̀lé iṣẹ́ olóore nìyẹn o ọkọ́lé fọ́lọ́n ọyẹ kó tó fún ọ ní nǹkan tó máa dùnú lílé rí lójoojúmọ́ wípé ọkọ́lé fàlá ọwà lẹ́kọ́ òdìdí wọ́n náà bá wọn dá sí wọ́n ní gbogbo tí wọ́n náà bá fi dá sí ìbá àmájú dédé ibi tí ẹyẹ lè ṣe kíní ó lè bà sí lọ ọlọ́run ọkọ̀ máa ń ṣàpààrọ̀ fún lálìjánà ó fi jẹ́ pé bàbá yín kú ìyá yín kú màálù kọ́kàn ní tọ́kàn yẹn lẹ́yìn náà dúró tahfiz ibi wọ́n ti máa ń há Qur'an ẹ bá ń kọ́ classroom mẹ́fà méje ẹ bá ń kọ́ classroom mẹ́rin kama ka koran bẹ́ẹ̀ yẹn pè ń charity nìyẹn torí ilé kéwú ibẹ̀ ni ọmọ ti máa ń bẹ̀rù ọlọ́run táwọn bá sì ti lílé kéwú tó wọn mọ̀ lọ́ládùúgbò pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba àdúgbò wọn máa da ẹ̀mí wọn máa rọ̀ iṣẹ́ rẹ̀ ni wọ́n máa ṣe lẹ́yìn náà ìyẹn lè kọ́ ṣọ́ọ̀bù pé ṣọ́ọ̀bù tó mọ̀ kọ́ lẹ́yìn ẹ má bá ń gba àwọn èèyàn síbẹ̀ free ni o ọ̀fẹ́ ni o àbí ọdún kan ni kó fi lò ọdún méjì ni kó fi lò free ni wọláhì láyé táwà yìí 2019 táwà yìí láyé táwà yìí kèjì ìdú oṣù kan àbọ̀ sísun lọ ọ̀kan náà àwọn ẹrù ọlọ́run sì pè mí nínú àwọn tí wọ́n sáàyè yìí náà ó ní sars ó ní salamu alaikum ní wa alaikum salam ó ní mo ti kan mo ní ilé náà ìmú máa mo ti wá kí ọ ó lè yẹ̀kọ́ ọlọ́run ti kọ́ kí n bá wọn wá èèyàn tí yóò lò lè fọdún méjì lọ́fẹ̀ẹ́ free of charge <laughs> nìkan wọ́n lò débẹ̀ ó lòun fẹ́ fi dúpẹ́ bọ́lọ̀ ẹlòmíì jẹ̀mà yóò tún gbówó lé yóò tún gbówó lé lé iṣẹ́ ipò èlò ni 150 yìí tí wọ́n lè lè gbẹ́gbẹ́dọ̀ mi kalẹ̀ àwọn àfihàn maintain ti bí àwọn ọ̀rá yíwà ẹni bá yahun ẹ̀dàkùn ẹni tó wà nínú léèyàn fọdún méjì tí ń jẹ tí mo ti ń sùn tí ń bẹ̀ ẹ̀dàkùn bó lọ́rọ̀ ẹni tó fún léèhun ṣe rí pẹ̀lú ìtajọ́ ń kàyé kọ́lọ́mọ́sà sọ wá léèyàn rẹ̀ ọlágbára ọlọ́run ọba wa arákùnrin náà kọ́lọ́mọ́jà lẹ́sìn kẹrẹ ọbàjẹ́ àti gbogbo dáadáa tẹ́nì kọ̀ọ̀kan wá náà sísínú ẹ̀sìn wa kọ́lọ́mọ́sà ìgbà lẹ́sìn fún wa lẹ́yìn náà kàfàlà tó tọ́lẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀lì ọfẹ́sẹ̀ charity wọ́n náà fẹ́ wúlò láyé wáyé nìkan nínú àwọn tí wọ́n ń kéwú ipò owó olókéwù àti school fees àtowó tíra ó ti wà lọ́rùn mi tó fi parí lékéú gbogbo dáwà tí àfà ní bá ṣe tó fi jáde láyé bàbá tó sponsor rẹ̀ wọ́n máa fún ládámẹ̀ túrùkù almusahama tọ́ọ̀bù ọmọ tó fẹ́ ṣe you have money àbí ẹwọ̀ ọmọ tó fẹ́ ṣe ọmọ tó fẹ́ ń dá sí ìwọ́n náà wà lágbára ọkàn ní àfà pẹ̀lú ògbótọ́ náà ọba báyìrò tẹ́ máa lò ní gbogbo táàmù kọ̀ọ̀kan àbá ẹ̀dọ̀ sáà ìsìnkú ní wọ́n lẹ́nu àdá wọn tà 150 So ìdí ó ṣe yẹn wọ́n náà ṣe charity ká ṣe bí pa wáwá ṣe kí ni bọ́bá ṣe tó àti bọ́bá ṣe ma kàfálà tó dá ìyá ọkà wà fáà kan tí ń pè bòṣojú ọ̀nà ọlọ́run ipò sars ẹ máa lọ gbèrúkọ báyìí ẹ máa lè kàdísì fún wọn ẹ máa lọ gbèrúkọ báyìí ẹ máa lè kàdísì fún wọn mọ́síláṣí báyìí mọ́síláṣí mẹ́ta lọ́wọ́ nílẹ̀ báyìí lẹ́yìn mọ́gìbì ìjọ ojúmọ́ ẹ máa pààrọ̀ ìṣúra wọn àbí lọ́sọ̀ọ̀sẹ̀ ní ma fún yín 20,000 lọ́sùn ní tó ń ṣe yẹ pé charity gbogbo ẹni ọba mọ̀nà pátá wọ́n fún àfà ní ládàá gbogbo ẹni ọba mọ̀nà dèdè ládàá fún àfà wọ́n fún ọ̀tọ́ sponsor àfà torí tá àfà ọ̀bárò jẹjẹ àdísì òní jáde lẹ́nu rẹ̀ àdísù bí sàlámù ọ̀rọ̀ láti kà ó ti gbogbo àwọn iṣẹ́ ìyá kà wọn àwòrán ìgbẹ́ ìgbà tí wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run kọ́ bá ń ṣe lọ ọlọ́kàn tẹ̀mí pẹ̀lú tẹ̀ ìfọ́n lọ́fẹ́ gbàdáadáa láà ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ránṣẹ́ lọ́wọ́ ọmọ ara àwọn tó ń gbéṣẹ́ lọ́wọ́ ẹni mọ́ wòrán ilé náà òfin hàn ọwà lọ́wọ́ ẹ̀ ọwà lọ́wọ́ ẹ̀ ni wòrí kankan sí ọwà lọ́wọ́ ẹ̀ èyí bá àwọn kan ni wọ́n fún lẹ́yìn tọ́wà lọ́wọ́ kí ló dé tó wà ní òfìsí ẹ sí kí bẹ́ẹ̀ nìkan bá ń ṣe tiẹ̀ mí náà ó ṣe tèmi náà ìgbà àwọn olówó bẹ́ẹ̀ lọ́wọ́ amáṣíláṣí náà àgbọ́ pé wọ́n náwọ́ sí máa ń ìwọ ń kọ́ kí ló sì wọ́ tí wò ní wà lìgẹ́ náà tó fi jẹ́ pé ìmáàmù ìmìgílẹ̀dì káàkà máa wòrà wà yìí ìmáàmù mi náà sì ní àbáfà mi náà wọ́n gan ó ti ayé ti fọ́ gbogbo ọpọlọ ẹ̀ mọ́tò mílíọ̀nsì ní ọmọ ìrìnàjò sí àfẹ́sìn ọlọ́fẹ́ gun mọ́tò kan ládùúgbò yìí kò sírú ẹ̀ kìí ṣe wọ̀ kọ́ra kìí ṣe wọ̀ àwọn lè sọpọ̀ ọjọ́ àwọn ẹnire àwọn wọn ilé ayé wọn ni wọn gbogbo àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé ọ ọmọdé aṣọ ti mọ́ lẹ́yìn yóò tó máa lọ lè ra sẹ́gbẹ́ ẹgbẹ́ àwọn ènìyàn lọ́lọ́ lè dáṣe ẹlọ́rùn wọ́n lọ́lọ́ lè wọ́ yóò ní adìyà ni adìyà nínú àwọn sí olórin ẹ̀yàn miami ní nílẹ̀ ìsinwa kàfàlẹ́ tó àrìmàlá òun ní kéèyàn òpin ọ̀dá èmi kan ẹbá mi wá okó pẹ̀lú ìyọ̀nda ọlọ́run ẹni kó lè wo ṣe ọkọ̀ ti

arábìnrin kan bá mi sọ̀rọ̀ kan níjọ́ ni ó ní sáàrò ní arábìnrin kan bẹ̀lọ́dọ̀ wọn báyìí àwọn jọ ń ṣiṣẹ́ ni wákàtí kọ̀ọ̀kan ní máa sọ fún lọ́kàn búrẹ́kù yìí mo pé kí wọ́n ṣẹlẹ̀ wọ́n padà wá bí wọ́n ní gbogbo bùkátà tí àbú máa ń ṣe kò sẹ́nì kankan mọ́ ṣe ayé òun tán nánu jama ẹ naira ìbá five naira ìbá hundred naira tó ọba mọbi tó nà sí pé àwọn àfa ẹ̀dá kùnrin pé èwo lọ́wọ́ nílẹ̀ báyìí o tèmi náà lè fi tó ọ̀rẹ́ náírà ṣe kíní tí mo lè fi ṣe tó ọ̀rẹ́ náírà yẹn ọlọ́wọ́ bá aláwọ̀ padà sọ di mílíọ̀nsì mọ́ lọ́wọ́ fáníyàn rẹ̀ bàdà. lẹ́yìn náà mo fẹ́ máa sanwó sukú ọmọ ní táàmù ni àbí lọ́dún gbogbo àwọn tí wọ́n ń ṣe láàyè ta wàyí kọ́lọ́mọ́sà ìgbà lẹ́sùn fún gbogbo yín o kọ́lọ́mọdé yín náà ọlágbára ọlọ́ gbogbo àwọn tàbí sí tó ti sagbára ọlọ́mọ́sà ṣe fáwà náà sórí mọ́mọ́ bíríkìlẹ̀yà kan òun náà ma wá hálíkọ̀ bí bíríkìlẹ̀yà níjọ́ tó bá lọ lè gbaṣẹ́ ẹni tí ń gbà rù nífà yóò sì kó tírí tàwọn sínú envelope ayé anítọ̀ imam owó oṣù mẹ́ta ni ó èlé ònà lóṣù jẹmọ́ 1000 nígbà mi wọ́n wọ́n pé wọ́n gan àtìyàwó rẹ̀ gan ìdí balance gan náà náà tó bẹ́ẹ̀ àmọ́ ó sáà ti sẹ́mi pé àníṣẹ́ one thousand lóṣù èmi náà máa fi ṣe charity ẹni tí ń gba arúgbó náà ti ṣe bricklayer nígbà mi yẹn ní sọ rí owó yìí jíjúwe ibi tó mú lọ fúnra ara rẹ̀ náà kò mú lọ́bẹ̀ kó lówó ibi tó rẹ̀ fẹ́ wọ̀ iṣẹ́ ń bẹ́ńlẹ̀ o iṣẹ́ ń bẹ́ńlẹ̀ fún wa ayé ta wà yí jama ayé ọ̀padà tán bẹ́ẹ̀ òfin tó nílẹ̀ ọba wọlọ́run ní tẹ́yẹn nílé fìyàn lẹ̀ ẹ rí bí wọ́n ti ṣẹlẹ̀ nílé ayé ni àwọn míì fẹ́ ṣe dáadáa nísìnyí wọ́n wá ń pé ah kápẹ́ ńgbà tó wọ́n ń bẹ̀ lábápàdé àwọn afáàsùn náà ni ah, ah àbá náwó sínú ẹ̀sìn wáyé àmọ́ nísìnyí kọ́ yàmá kò sí mà àwọn yẹn ti náwó gan jẹ́mọ́ bá wọ́n bí ẹnìkan jò ní wọ́n ní ẹ̀dákun ọmọ ìyá kan ní pírọ́blẹ́mù kan pé ọ̀rẹ́ oníkùsùwà ah, sólọ́wọ́n níta pé bí last week lẹ́bá pè ní One million kan bẹ lọ́wọ́ òun ti gbé fún síwò àwọn wọ́n fẹ́ ra màálù fún mòlúdì wọ́n fẹ́ ra màálù fún mòlúdì ẹwọ́ bí náwó sí mòlúdì ṣe báàbù tíra kan bẹ tọ́sọ̀rọ̀ nípa mòlúdì ń rẹ̀sìn wà ṣe tíra kan bẹ tí wọ́n ní tírẹ̀sìn táwọn kan tó wá ní adé báàbù mòlúdì àlejò lọ́wọ́ ẹjẹ́ àfọwọ́jọ́ nǹkan o gbogbo connection owó lòun náà èmi ò níbọ̀ tí mo mọ̀yàn tó ní owó lòun náà tó rẹ́ nìyẹn náà yọ́padà rẹ́ ní bọ́ọ̀bẹ̀ náà ni àmọ́ ò ní òtún lè tọ́ka ọ̀yàn ẹlòmí ò lè sọ bí títí ń gbọjà fáwọn èèyàn wípé èèyàn fẹ́ kẹ́lọ́mí ọmọ bẹ̀ you are not a Muslim you are not a good Muslim irú Islam nìyẹn láàyè mìíràn àdókùn máa ta yòókè balẹ̀ àkéèké máa yòókè bẹ̀rẹ̀ lọ́sẹ̀ yìí àlébi ní ìmánì yóò lè tí ì dé ògóńgó dìgbà tí ẹ bá nífẹ̀ẹ́ fún ọmọ làkejì ń tẹ́ fún ara yín nínú àwọn ṣe olóore ẹ̀yàn miami oníkéyàn ọmọ bá àwọn èèyàn wáṣẹ́ ẹ dákun ẹ̀yin ní fáàmù lágbájọ́ máa tẹ̀lé yín lóko ẹ máa kọ́ ẹ bá fẹ́ kẹrù yọ́n bá yín kó kò síṣẹ́ tí kò síṣẹ́ tẹ̀yàn lè ṣe tí ò sí kàràkàrà ọmọ ànábì ádámà tó bá nìkan ṣe ẹlòmíì ò lè roko ẹ wá sọ fún ìmáàmù pé ìmáàmù abẹ́ roko ní sọ fáwọn ọmọ ní ẹ má pè mí kò sí nǹkan for call and charity bọ́bá fẹ́ rokó ń sí pé nọ́mbà mi yẹn fún láwọn èèyàn méjì dámọ́ kóró dáadáa sórí tẹ́ta àtàtọ́ fẹ́ fún yẹn ó ti san oṣù kọ́ ọmọ tiẹ̀ owó káàdì ńlọ́dọ̀ tiẹ̀ tó fi lóòtú káàdì bùkátà tiẹ̀ ti bíyá tòun náà ti ṣe kíní tòun náà ti bíyá bẹ́ẹ̀ sì kọ́ oníṣẹ́ lọ́fíìsì wọ́n náà pọ̀ ọmọ ìyá rẹ̀ ọmọ ìyá mi iṣẹ́ báyìí yọ wọ́n náà máa bọ̀

ní ẹ̀bá ní fóòmù fóòmù tó wúlò ní o àwọn gbà ń bí bọ́ ní spoon tó fi ń jẹun tó bá ti ṣe buráìsì à ń gbà ń bí bọ́ bá ní rí pọ́ọ̀tù tó fi ń dáná kó wá àwọn bẹ́ẹ̀dì tẹ́ẹ̀ lò má ọdọọdún ọlọ́nkẹ́lòmí ọdọọdún nípa ọ̀rọ̀ bẹ́ẹ̀dì sórí gọdún kan tó kèé ṣe bí nìkan ládùúgbò tí yín náà ẹ kìrìtì charity ní mọ́sálásí nípa yín bá ṣe máa lẹ́yìn náà àyọ́mọ̀ ayá mi àwọn bàtà tó wúlò mọ́dánù kó lọ yọ ìmọ́ mọ́sálásí àdúgbò yín ìgbẹ́ bá ń fẹ́ nìkan bó ṣe pé ọwá ṣe sọ́ọ̀ṣẹ̀ ṣẹ̀ fámù náà ni kó náà mọ̀ wọ́ bàtà rẹ̀ ń jíṣẹ́ ọlọ́run lọ́nà <laughs> lẹ́yìn náà gbogbo àwọn kan ló lé tẹ́yìn máa lò nínú àwọn ọ̀nà charity ládùúgbò ti wà bí láyé láwùjọ ti wá ń bí òun náà ni pé káàká gba mọ́tò fáwọn èèyàn kọ́ ma sanwó ẹ̀jẹ̀ díẹ̀ má fowó tọ́pọ̀ lé o ṣé orí tọ́bá ti fowó tọ́pọ̀ lé ọ̀fẹ́ tún kìrìtì wàhálà fún ni ọ̀bẹ̀rù ọlọ́mọ àánú ni wọ́n máa fẹ́ ra mọ́tò fún yàn náà fẹ́ràn ọ̀kadà fún yàn àánú ni wọ́n fẹ́ rà kéde pé afẹ́rà fún torí kálí bá tún dìkún ìṣòro rẹ̀ nípa àwọn èèyàn ń ṣe lé nínú ọlọ́rin kẹ́nà fẹ́ fún 700 ó ní kálí 144 sọmọ wọ́n gan ọ̀hún pláàni bọ́lá òun ṣe yọ ọ́ ní ṣòro wọ́n gan tọ́ra kẹ̀kẹ́ ọ̀hún pláàni bọ́lá òun ṣe yọ ọ́n náà nínú ṣòro torí tá ń gbé ní pé ní báyìí yẹn kúrò nínú ṣòro ọlọ́run yọ òun náà kúrò nínú ṣòro ọ̀sán náà yẹn lọ ẹ̀rì kẹ̀kẹ́ ìwúlò mọ́ ó kèlò lọ́rùn rẹ̀ ó kú fáwọn bá sọ̀rọ̀ lọ́rùn rẹ̀ mọ́mọ́ omi yóò máa lé káàkiri ṣé lóun náà tí wọ́n dà òun náà sì tí wọ́n dà kọ́ ta tọ́ba fẹ́ sànú ẹ̀ nídìí bẹ́ẹ̀ àwọn mẹ́rin márùn-ún kárọ̀ kadà fẹ́ nìkan kọ́ máa sanwó èdè díẹ̀ àbí bẹ́ẹ̀ sì kọ́ kápẹ́ tọ́ èmi àti ẹ èmi lówó lọ́wọ́ àfá àmúrí pé kò sí ìdájọ́ máa lọlẹ́ rasu ká máa lọlẹ́ rẹ̀lùbọ́ ká máa lọlẹ́ ramalu ẹjọ́ máa pín èrè ọjọ́ kú nínú òfin nìyẹn àbí bẹ́ẹ̀ sì kọ́ èmi ọ̀rá yìí gbowó ọya lọlẹ́ fi nasi anfa'uhum lin nas ànábì ni ẹni tó lórí lẹ́yìn náà ẹni kọ̀ọ̀kan wa ẹjá gbìyànjú ká gbìyànjú pé èmi náà fẹ́ jẹ́ irinṣẹ́ lérí ilẹ̀ ọlọ́run ọba wa èmi ní business center lápẹjúwe wọn káwọn ọmọ ní kọ̀mpútà aláàjì ẹni àwọn ọmọ yín méjì ẹni ká máa bọ̀ wá bá mi brọ́dà ẹni ká búrò yín kọ́ máa bọ̀ yín kọ́ lọ́fẹ̀ẹ́ lọ́dún kan charity ni wọ́n náà ń ṣe láì ní gbowó ọmọ kankan sọ pé tọ́ adákun sísà yìí ẹni kọ́ wá kọ́ṣẹ́ machine tí lọ́rìn lọ́wọ́ mi ń kọ títí òfin ṣe freedom yìí sì tún ra mọ́sí fún pa ah, irú èèyàn wo ni wọn wọ́n làwọn àjòjì lérí ilẹ̀ nígbà ní bàbá òní ìyá òní ọmọ náà tún fẹ́ sáláì ní ṣe àmọ́ pé òṣì fẹ́ máa nífanu ẹni tó ṣàdùn bàbá àwọn lọ́dún alẹ́ náà lòun náà tún ní nínú àwọn ṣe lórí òní ká máa lọ sípítù ká máa lè fún ológun ká fún ọ lówó ká ṣàdúrà fún ọ ká ṣe wáàsí fún ọ sínú Islam nínú àwọn iṣẹ́ lórí oníkọ́ ọmọ pé ah èmi ò lówó lọ́wọ́ ọmọ ọmọ brọ́dà mi kan ọ wà ní abroad níbi tí ẹ̀sìn ti ní bọ́ ni o torí torí ẹ̀sìn kan lásán owó tá ìjẹun o wípé màá sọ fún ọmọ sẹ́ndì tíkẹ́tì àti fífà ọmọ sanwó ẹ̀díẹ̀ díẹ̀ àbí bẹ́ẹ̀ sì kọ́ jẹ́ kí n rán kó travel kí wò tún kò nínú wàhálà yìí táwọn ṣe kíni táwọn ará ládùúgbò ń bí owó tíkẹ́tì àti fífà mo gbé ìdẹ́yìn máa ń fowó ṣe tán fún àwọn pèèyàn lólówó nìyẹn ẹni ọba rí gbogbo ń tá a kà yìí tí ọba rí iṣẹ́ kìí so lówó ó lọ sí bí. torí ẹni bá ná ọlọ́run pè lólówó ẹni tí ọba ná ọlọ́run pè lólówó. lẹ́yìn náà ẹ̀yàn máa yá mi èmi mo níṣẹ́ ọwọ́ iṣẹ́ ọwọ́ àfa fọ́níṣọ̀ àfa káfíńtà ẹ fún mi ní ọmọ kankan ọmọ tẹ̀lé mi ìyẹn kọ níṣẹ́ ìtì ọmọ èmi náà fi súnmọ́ lọ wọn náà yọ ọlọ́ni fọmọ ìyá àmàlì mẹ́tíkọ́lẹ̀ zarrati ní khayra yára gbogbo ní kálukú bá ṣe ilé ọlọ́run tẹ́fi mú ìṣòro kó fáwọn èèyàn kọ́mọ̀jù dédé in tó kéré sí ọkà bàbà lọ ọlọ́ni ọgbẹ̀sán kan rẹ lọ́rùn o yára fọmọ ìyá àmàlì mẹ́tíkọ́lẹ̀ zarrati ní sharra yára péyàn bá sì wò pé aburú lòun ọmọ ṣe lérí ilẹ̀ àwọn èèyàn wọ́n máa dínà mọ́ wọn wọ́n máa kó báwọn èèyàn ni wọ́n máa jẹ́ tráfù fáwọn èèyàn wọ́n máa sínà òsì àwọn ọmọ sínà wàhálà fáwọn èèyàn wọ́n ma gbá àwọn èèyàn wọ́n ma kẹ àwọn ìbọn ní ìdàmú ọlọ́run ní tó múnà sí yẹn ó sì kó kéré tó òun náà padà jẹ̀sìn wọ́n bẹ̀lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àti nítí ń sọ àtàtàǹgbọ́ ọlọ́mọ́sà lè wá nínú iṣẹ́ lérí ilẹ̀ ọlọ́run bá wa gbogbo yìí tá a ti ṣe kọ́lọ́mọ́sà ìgbà lọ́wọ́ wa èyí tá a ti lè máa ṣe kọ́lọ́njà lè máa ṣe subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh